ẹ wo christiana iléeṣẹ́ tí wọ́n ti ń ta ọmọ ìkókó ló dá sílẹ̀ akóló àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lóbìnrin tí wọ́n porúkọ ẹ̀ ní christiana devoe iyama àti ọmọbìnrin kan margaret ogu wà báyìí ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ tó kọjá lọ́wọ́ bà wọ́n níbi tí wọ́n ti ń ṣe okòòwò burúkú kan níṣe ni wọ́n kó àwọn ọmọbìnrin jọ tí wọ́n háyà ọkùnrin láti máa fún wọn lóyún bẹ́ẹ̀rẹ́bẹ́ báwọn ọmọbìnrin sì ṣe ń bímọ bí ẹlẹ́dẹ̀ ni Christiana ń ta àwọn ẹ̀jẹ̀ ọ̀run náà fáwọn kọ́sítọ́mà ẹ̀ tí wọ́n fẹ́ fọmọ ṣètùtù ọ̀la olóbó kan ló ta àwọn ọlọ́pàá gẹ́gẹ́ bí àlàyé tí alukoro wọn SP Abímbọ́lá Oyèyẹmí ṣe ó láwọn tó fura sí ìwà ọ̀dájú tó ń wáyé nílé kan tó wà ní ojúlé kẹrin òpópónà Ibrahim Fámúyíwá lágbàdo ni wọ́n fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí lójú ẹsẹ̀ sí ni sp awoniyi adékúnlé dpo ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó wà lágbàdo àtàwọn ẹmẹ̀wà ẹ̀ ti lọ sílé náà tọwọ́ sì bá àwọn afurasí ọ̀daràn méjì yìí wọ́n ní kristiana ni ọ̀gá àgbà tó gba àwọn ọmọbìnrin náà síṣẹ́ tó ń sanwó oṣù fún wọn tó sì ń háyà àwọn ọkùnrin lóríṣìíríṣìí láti máa bá wọn láṣepọ̀ kí wọ́n lè lóyún kóun lè máa rí àwọn ọmọ tí wọ́n bí náà lù tà ní gbàǹjo fáwọn tí wọ́n nílò ọmọ ọwọ́ láti fi ṣoògùn owó nínú iṣẹ́ ìwádìí wọn Margaret jẹ́wọ́ pé ọmọ kan lòun sì bí ó ní bóun ṣe ń rọbí lọ́wọ́ ni Christiana ti fa ọmọ náà yọ lábẹ́ òun tó sì gbé e lọ tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ ó lọ tà á fún kọ́sítọ́mà ẹ̀ kan tó ti ń dúró dè é ní ẹgbẹ̀rún lọ́nà irinwó náírà four hundred thousand ó tún ṣàlàyé pé ọ̀gá àwọn yìí ti ta ọmọ mẹ́ta látọ̀dọ̀ àwọn ọmọbìnrin míì tó fi ń ṣòwò ọmọ bíbí ta ọ̀hún kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Lánre Bankole ti ní káwọn ọ̀tẹlẹ̀múyẹ́ túbọ̀ ṣiṣẹ́ ìwádìí tó lọ́ọ̀rìn lórí ìṣẹ̀lẹ̀ yìí lẹ́yìn ìwádìí làwọn afurasí ọ̀daràn náà máa káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú adájọ́ Faith Adébọlá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.